Abíọ́lá tí mo jẹ́ alága OPC Ìbàdàn North One ní Ọ̀yọ́ state bí lábẹ́ fifteen Ààrẹ Ọ̀nà Kakanfò Ìbà Abíọ́dún Gani Ìgbìgbè Adams Oòduà lórí ọ̀rọ̀ tó ń lọ lórí social media Yorùbá sọ pé tọmọdé ò bàbá kan yóò bá àròbá àròbá rẹ̀ ní bàbá kan ọ̀rọ̀ tó ń lọ gbogbo èèyàn lọ́mọ òótọ́ ṣùgbọ́n gbogbo wọn ò ní sọ òótọ́ tó wà mẹ́rin nǹkan tó wà ń bẹ̀ ni pé láti ìgbà tí OPC ti bẹ̀rẹ̀ láti ninety four tí wọ́n lọ ní báyìí June twelve election ló mú OPC wọn wọ́n dẹ̀ jìjàngbara yẹn jàjàjàjàjà títí títí tó fi di ninety tá a fi dìbò PDP eh, and AD ìtí ò ṣẹlẹ̀ rí ní Nàìjíríà ìló ṣẹlẹ̀ nígbà yẹn tó jẹ́ pé Yorùbá méjì ìló dìbò ìyẹn chief olúfaláyè àti chief olúṣẹ́gun ọbásanjọ́ ìjàngbara tí OPC jà pé wọ́n yan yorùbá jẹ nígbà yẹn ló bíríngì tí yorùbá méjì fi dìbò yẹn látìgbà yẹn títí dìsìn àti ìlú ẹ̀ OPC lọ́jà títí tí tó fi débẹ̀ àti àwọn àti àwọn kí ló nàdẹ́kò nígbà yẹn bẹ̀ẹ́dú gbogbo ẹ lọ lórí ọ̀rọ̀ yẹn nígbà tọ́rọ̀ yẹn lọ bẹ́ẹ̀ OPC jà títí títí títí tó fi dìgbà tí president Ọbásanjọ́ fi wọlé tó fi sọ pé OPC anybody ibi tí wọ́n ti rí OPC shoot aside OPC ò dúró àǹjàjàǹjàgbara lọ ìjà ọmọ ẹtọ́ ẹ̀fọ́ wá dé tí òpẹ́ tó Ọbásanjọ́ tí olóyè Ọbásanjọ́ di president OPC ló jàjà yẹn o ààrẹ nìkankan o kò sí ẹgbẹ́ mi ìta rí o ìṣàgámù náà tó ń dé táwọn haúsá rò pé àwọn sì lè mọ yan yorùbá jẹ OPC náà ló jà ìbàjá ìbàdàn náà bódìjà ní bódìjà ń bàdàn bíi OPC náà ló jà ààrẹ ẹgbẹ́ kankan o bọ̀ tí ń sìn wọn kálukú bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ lórí social media ṣe bí gbogbo àwọn tí ń sọ̀rọ̀ lórí social media tí ọmọdé ò bàbá tán yẹ kó bá rọ̀ wá ayé ọ̀yọ́ empire ti lọ tó yẹ pé aláàfin lọ́mọ́ sígun fún ààrẹ ọ̀nà kakanfò kọ́lọ̀ fọ̀nkẹ́ Eh, olóyè ìdádókè akíntọ́lá àwọn náà jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò náà wọn ò jagun kọ́lọ̀ fọnùkọ́ ti MK Abíọ́lá àwọn náà jagun àwọn náà jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò wọn ò jagun bet ọ̀gá tiwa Ààrẹ Ọ̀nà Kakanfò fifteen Ààrẹ Ọ̀nà Kakanfò ó ní iye ogun tí wọ́n jà kílẹ̀ Yorùbá ìlú kó lè wà níṣọ̀kan wọ́n jà jàjàjà títí títí tí fọ́nmá commissioner of Lagos State tó padà di IG Michael Kiro tó declare àwọn wanted ìyẹn lẹ́kọ̀ọ́ wọ́n lọ ṣẹ̀wọ̀n ní Ìkòyí prison later náà wọ́n tún jà jàjàjà yẹn lọ kò tún sú wọn wọ́n tún mú wọn ó di Kùjé làbújá ṣé fámílì ààrẹ làárẹ̀ ń jà fún ni tí wọ́n fi tí wọ́n fi lọ ṣẹ̀wọ̀n àbí bí òun ṣe ràn Yorùbá ọba wo ni ó ní agbára tẹnu ẹ lè tọrọ pé òun lè ṣí ogun fún Ààrẹ Ọ̀nà Kakanfò kọ́ lọ́ọ́ jagun tó wọ́n dẹ̀ dùfẹ́ndì ẹ̀ pé òun lọ rán Ààrẹ Ọ̀nà Kakanfò lọ́kọ́ lọ́ọ́ jagun bẹ̀ẹ̀ tójúṣe tó yẹ kí Ààrẹ Ọ̀nà Kakanfò ṣe wọ́n ti ṣe wọ́n wọ́n ti pe gbogbo ọba alẹ́ Yorùbá wọ́n ti pe gbogbo gómìnà wọ́n ti pe gbogbo wọn pé nǹkan báyìí báyìí báyìí ṣẹlẹ̀ wọ́n ti kọ̀wé wọ́n ti ṣe ǹjẹ́ wọ́n ti fún ààrẹ ní reply láti gbà tí wọ́n ti kọ̀wé torí ẹ tó bá sọ pé tíjọba báwo lẹ́yìn Ọlọ́run ìjọba ló kàn ìdí tó fi jẹ́ pé ìjọba lọ́kàn ni pé tíjọba bá ṣe tí ọlọ́run bá ṣe ìjọba lọ tíjọba bá ti mú yàn kò sẹ́ni tíjọba ò lè mú gbogbo àwọn tó ń brag lórí social media yẹn káwọn náà ṣe bí ìran Yorùbá náà làwọn náà tí wọ́n mọ̀ pé agbára àwọn gbé àwọn ò lè gbàṣẹ lọ́wọ́ ìjọba wọn ò lè gbàṣẹ lọ́wọ́ gómìnà pé káwọn ò fi lọ jà pẹ̀lú Fúlàní káwọn náà jáde kí wọ́n lọ jà náà àwọn kan sọ pé ààrẹ ń wọṣọ funfun káwọn náà lọ wọṣọ dúdú kí wọ́n lọ wọṣọ pupa aláṣọ àlà ni ààrẹ tiwa ayé òde ní dèkò sáàlà lágbára náà bó sọ pé tí wọ́n sọ pé kinní kan pé kinní kan kọ̀sẹ́ tí ò gba ìpasẹ̀ ààrẹ kọjá ẹ tó jẹ́ kó má coordinator Ọ̀yọ́ state yìí àmọ́ tó ní nígbà tó wà ní chairman local government ó ní mọ́tò kan kò yanjú ó kọ́lé kan tán kò yanjú kó wọn sọ pé nígbà tó ń di state coordinator bóyá làwọn lọ sẹ́yìn ni àbọ̀ làwọn lọ síwájú kó sọ pé gbogbo tó ń rí láàrin ọ̀nà kankan kò kó parẹ́ mọ̀ lójú bẹ́ẹ̀ ọwọ́ tó bá fún yàn ló ń jẹ kò yẹ kéèyàn gbé jẹ ẹni tó bá ti ń ṣe bẹ́ẹ̀ alálẹ̀ ilẹ̀ yorùbá yìí ó bi lè rù ẹni tó wà ní àgbẹ̀kọ̀yà ó gba tó OPC kọjá ẹni tó wà ní PDM ó gba tó OPC kọjá ẹni tó wà ní kò sínú ẹgbẹ́ mílítàǹtì tẹ́lẹ̀ kankan wà tí ò gba ní OPC kọjá OPC ibà eh, OPC ló la gbogbo ọmọ eh, àwọn eh, bàkásì lójú torí OPC ló kọ́kọ́ wà kí bàkásì tó wà káwọn arẹwà tó wà ìgbà táwọn jàjà 1993 làwọn náà lajú pé àwọn náà fẹ́ di militant OPC ló jẹ́ kí wọ́n mọ̀ pé militant wà àmì tí mo sọ yìí bẹ̀ẹ́dú gbogbo ẹ̀ lọ gbogbo tó ń kálukú bá ń ṣe ọlọ́run rí àtẹ tó rò tọrọ lẹ̀ tí ò sọ àtẹ tó ń parọ́ àtẹ tó ń fi social media tó jẹ́ pé ló fi ń pawó gbogbo wàhálà tó OPC ṣe OPC ò tọrọ owó lọ́wọ́ ẹni kankan àágùn ojú ó ń kálukú ló ń kálukú jẹ owó ara wa la fi sponsor ara wa àtẹni tó kúrò nínú ẹgbẹ́ lánàá tó sọ páàrí ò ṣe nǹkan kan fóun òun nìyẹn ọlọ́run nìyẹn àtẹni tó kó oúnjẹ ta tó yẹ kó parí wọn fi mọ̀ tó sọ póun ti dá dúró pé kò sí nǹkan kan pé òun ọ̀tá kò nǹkan kan lára rẹ tó bá yẹ pé ire lórí lára rẹ yóò mọ̀ bá tọ́lẹ̀ pé lábúrú náà ni òun náà mọ̀ yẹ lábúrú náà mọ̀ bá bẹ̀ẹ̀tì mo mọ̀ pé gbogbo wọn wọn ò lè sọ pé orúkọ ààrẹ kọ́ làwọn fi jẹyìn gbogbo wọn àtẹ̀yìn ìkan tó jẹ́ pé bàbá rẹ̀ ń ṣe tíátà tí wọ́n mọ bàbá rẹ̀ tí àtàtọ̀ ẹ̀kọ́ náà wọn ò mọ̀ rí ààrẹ wọn fi mọ̀ tó náà sọ̀rọ̀ bàbá rẹ̀ ò ní lárí bíṣẹ́ tíátà kò ní kò ní kankan orúkọ ààrẹ wọn fi mọ̀ wọn mọ́ ààrẹ orúkọ ààrẹ OPC ààrẹ ni wọ́n fi fún ní oúnjẹ tó ń jẹ òun náà dé tàǹsì òun náà sọ pé kò sí gbogbo wọn pátápátá lọ́lọ́run fi yà jẹ àdàbí tó bá yẹ pé ààrẹ ò ṣe dáadáa fún àdàbí tó bá yẹ pé wọ́n kọ ààrẹ wọn ò fi ṣe dáadáa wọn ò fi gbé dáadáa ṣe lókun